والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه من يوم تدخل عزت الكريم ورسول شعبان عندما تؤتي وقلنا يدون فتياد ميتا ديني على تأتي كرام السلام عليكم ورحمة الله وبركاته أنت لقاء مسيح الدجال a ní kò ní lè wọ Mẹ́kà àti Mẹ́dínà nítorí pé gbogbo ọ̀nà àbáwọlé níbẹ̀ àwọn mọ̀lẹ́kà máa wà mẹ́rin ilẹ̀ bá wá mí níyìn ilẹ̀ mẹ́ta kan ó ṣẹlẹ̀ ní Mẹ́dínà gbígbà yẹn mo gba àwọn mọ̀lẹ́fì àti kèsì orí ni wọ́n á jáde kúrò ní Mẹ́dínà lábẹ́ ìṣẹ̀lẹ̀ masihu dajjal ẹ̀rọ ìṣúná àlùfáà tó sàlàyé ẹ̀dẹ̀ di àwọn owó ní ọ̀mà àtẹ̀lé káàkiri wọ́n làwọn yahudi tó jẹ́ ti ọ̀sán àwọn yahudi yẹn seventy thousand ni wọ́n á jẹ́ gbogbo wọn wọ́n ń lè aṣọ bíláàkì létí wọ́n fi létí bí pèlè báyìí lábẹ́ ya, yẹn ọ̀rọ̀ ọmọ tí kò dájà alẹ́sọ̀lá sàlàtọ́wájú rẹ̀ pé yóò dájú yóò dájú ẹni tó dájú ní bí wọ́n sọ pé àwọn ọ̀gá bí àwọn ọ̀yọ́ bí wọ́n ṣe kò dájà ló ṣe máa wò yìí ẹni tó bá jáde láàrin kìí sẹni sẹni mọ̀ kò sí ìjọ kan alẹ́sọ̀lá sàlàtọ́wájú kò sí ìjọ kan kò sáà nẹ́bì kan tọ́lọ́wọ́n rẹ̀ ti jọ kan ìlà anzara ọ̀gbọ́ntàhó alikazabali àwà àti kọ́ máa kìlọ̀ ọ̀pààrọ̀ tó dájú yẹn fún wọn. ọ̀rẹ́fà ìlà ọ̀gbọ́ntàhó lẹ́yìn tàbí àwà nítorí bẹ́lẹ́ dà yẹn ọ̀dájú mọ̀sífù dàjálù máa dájú àríyá ọ̀dájú ọ̀túbù bẹ́ẹ̀ àìlẹ́yìn ká fa rọ̀ láàrin ojú rẹ̀ méjèèjì báyìí wọ́n ti kọ́ síbẹ̀ pé ó ti ṣe kèké rí kọ́sẹ́ni tí ó rí ìkàjọ nígbàgbọ́ òdodo lọ nígbàgbọ́ òdodo nìkan ní orí ìka irú rẹ̀ ní fìtínà yìí ní ọ̀rẹ́ ẹni lẹ́yìn tẹ̀lé yẹ rí pé káfàrọ̀ ni wọ́n kọ sí iwájú rẹ̀ nígbàgbọ́ òdodo nìkan ní orí ẹ̀wọ̀n bí ká máa sọ nípa ìbéèrè ta ni wọ́n ń béèrè nínú sàárè gbogbo ẹni tí bá ń gbọ́ bí rẹ̀ yọ̀gá ìbéèrè yìí rọrùn kọ́ ọ̀gbọ́n bó ti rọrùn tó ẹni ọba nípa òṣèlú tó kú sórí ímánì òtítọ́ tó dẹ̀ nígbàgbọ́ sànẹ́bí sọ̀lá àìsàn abọ́tẹ̀lì nìkan ló lè dáhùn rẹ̀ torí kò rọrùn àfikún nígbàgbọ́ òdòdó àwọn nìkan ni wọ́n rí pé kì lẹ́ni dẹ́ ń fọ́lọ̀ ni àwọn onítẹ̀lẹ̀ àwọn onítẹ̀lẹ̀ wọ́n fi ìwòsàn jáde kọ́ bá dé fọ́tí dèsì ni ó lò àrẹ́bí tó lásàlá sọ pé ọjọ́ kan máa dàbí ọdún kan ọjọ́ kan dàbí oṣù kan ọjọ́ kan máa dàbí ọ̀sẹ̀ kan ọjọ́ kan dàbí ọjọ́ kàǹkà ẹ̀rí wọ́n ní àwọn sàbí pọ̀ pé ohun tó lè ṣẹlẹ̀ tó bá dẹ̀ dàbí ṣe ṣùgbọ́n wọn ò béèrè pé bóun ní ọjọ́ kan ti máa dàbí ọdún kan ìbéèrè tí wọ́n bí ànábì léèrè sọ̀lá àdìsọ́lá mi pé bóun láti máa kẹ́wọ́n lásìkò yẹn ìṣẹ́ ọlọ́run níbẹ̀ ẹ̀sùn di wọn rẹ̀ lómi ẹ̀ka gbó táwọn òkèrùn àsìkò rẹ̀ òfin ìfò nígbà tí wọ́n ṣe ìmọ̀lẹ̀ jáde bá padà dé àsìkò agbóná ẹgbẹ́ ti wọlé nìyẹn ìrẹ̀pẹ̀rọ àsìkò yìí ọ̀yẹ́ ká máa gbìyànjú ìgbónífàtìrò yọ gbòòlò òun wọ gbòòlò àyílà ń tó gbòòlò àlásàrè ń tó gẹ́gẹ́ bá àwọn bàbá ńlá wa ti máa ń sọ àsìkò nìkẹ́lẹ́ ẹ fáwọn àgbàlagbà níjó ní ìbàtà ni wọ́n jù sóòrùn wọ́n wá fi ju bàtà sóòrùn ẹ ti ní gbèǹdéke òjì rẹ̀ tí wọ́n ti rí gbà á àyè láti tó mú wọ́n tó dá làǹkàrẹ̀ wọ́n fi ju sóòrùn ìgbà wọ́n ti rí gbà á òjì yìí ti di kanṣu á àlàǹkàrẹ̀ ti tó wọ́n ti ń ṣe níjèlú dáadáa ti bá àwọn àgbàlagbà kọ̀ọ̀kan lórí ẹ̀ nìyẹn tí ìbá ti pín yẹn wá yọ lẹ́yìn ẹyẹ tí ọmọ yẹn jù ìyẹn tó lè fi kẹ́ǹtì lórí aago torí pàgọ́ nìyí iṣẹ́ ọmọ ẹ̀dá ọmọ ẹ̀dá dàmú ó lè ṣàṣìṣe ó sì lè ṣe ohun tí ọkọ rẹ lọ ẹ̀wọ́n àkókò yìí nìsín ẹnu àwọn míì ti kí ọmọ kọ́dá ẹnu míì ti di ìfẹ́ rẹ̀ báyìí lórí pé fájú ó sì fi lọ. pé àní náà ní agbègbè yìí bá a ṣe kí wọn dá ta tó sì dá lẹ́kọ̀ọ́ yìí èyí ó sì tún rí fóònù bí ẹ̀dẹ́ tó kún ta nítorí bẹ́ẹ̀ náà dákun làwọn aláboró lọ sí ẹ̀kọ́ ti ta ẹ̀yà jẹ́ kan láwọn tí ó fi ti náà sùfàkàlà ọ̀hún ṣẹlẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ ọ̀hún